الله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحصي المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنعم المنعم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين آمين àǹkẹ́yìn olùgbọ́ wáyé pé àdìjọ́ kó ojúmọ́ abáríkà jùmọ̀ aláàjẹká ẹ tún kàbọ̀ sórí ọ̀tún ètò tí a pè ní alefik fidin lórí one zero one point one parrot fm one zero one point one òkèbè bí ògbómọ̀ṣọ́ ọ̀làdùnníbelò ló kọ́ mi mọ́ ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú sheikh dr sharafdin gbadebo ọ̀rọ́jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ẹ̀ṣánú ajẹ́lógbọ̀nsọ̀ sheikh ẹ káàbọ̀ sórí ètò sàkọ́lọ̀ ń kọjá kárí yín pẹ́ látàrí dáadáa lójúpọ̀n islam ìbéèrè tí màá fi ṣíde òun náà ni ìbéèrè eléyìí tí ó wá láti ọ̀dọ̀ abdulhamid láti ìlú òṣogbo wọn ní téèyàn bá dúró sínú masjid lẹ́yìn tí ó ṣe sọ́dátù sọ́rẹ̀ tán lérògbà àti ṣe ìṣúrọ̀kì ǹjẹ́ èèyàn lè ṣe náfìlà ìṣúrọ̀kì ní àyè tó ti ṣe ṣúwì àbí kó pààrọ̀ àyè èkejì tí wọ́n tún fi tẹ̀lé o ní pé wọ́n ní ọjọ́ mélòó ni èèyàn tí ọmọ rẹ̀ tàbí ẹ̀gbọ́n rẹ̀ kú lè fi ṣe ìgbélé láti ṣe ìdárò ẹni rẹ̀ tó kú ẹ jẹ́ kí wọ́n kọ́ dadóbà ńlá àwọn ìbéèrè ń pọ̀ díẹ̀. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. ẹni tó bá parí sọlá tó sọ̀bẹ̀ yóò jókòó sáyé ibi tó ti ṣe sọlá tìyẹn yóò máa ṣe ìrántí ọlọ́run bíi kíkí alukur'an wíwí àwọn agbólọ́n sísọ àfọ̀mọ́ fún allah ṣíṣe àṣọlẹ́tù fanabi muhammed sallallahu alayhi wa sallam títí tí ó fi di pé òòrùn yọ ó gbéra sókè láàrin yíyọ àti gbígbéra sókè òòrùn bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ó máa ń wà láàrin wọn eléyìí tó túmọ̀ sí pé tóòrùn bá máa yọ lágbègbè ibi tẹ́yìn wà láago méje ó kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ẹ fi ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kún àjẹ́ ipe tó bá ti di aago méje kù ìṣẹ́jú mẹ́wàá àsìkò àbọ̀ṣá ó ti wọlé ẹ wá dìde ẹ ṣe rákà méjì fún tí jókòó tẹ jókòó láyé ibi tẹ ti ṣe sọ láti láì dìde o tẹ́ ń ṣe ń ṣèrántí ọlọ́run ní gbogbo àkókò yẹn ẹ bá ṣe sọláàtì rákà méjì yẹn anabi sallallahu alaihi wasallam ní ẹgbàlá da ẹni tó ṣe umrah. ẹ̀yin wá níṣẹ́ lè dìde ń bẹ̀ kẹ́ ẹ ṣe ń bomi tẹ́ bá ti lè dìde ń bẹ̀ tẹ́ lọ sí náfìlà yẹn láyè bomi ó ti ya pátápá sí ní tànàbí sallallahu alaihi sọ. ẹ̀yin máa ẹ̀sọ́ ju ìyá ẹ̀sọ́ lọ a sì lè máa ìyá ẹ̀sọ́ náà jẹ̀sọ́ lọ ànábì lọ́lọ́run fẹ́ sí ran bá àwọn ni wọn á máa fagbárí gbérò kan kalẹ̀ ká máa tanra wa dànù ló kọpa ṣe gbalada. ẹlẹ́kejì wọ́n ní iye ọjọ́ mélòó làwọn fi lè jókòó ńlé láti ṣèdárò ẹni àwọn tó kù. ìsìláàmù ò fi ọjọ́ kankan kalẹ̀ fẹ́nìkẹ́ni láti jókòó ńlé dárò ẹni tó kù. Hmm. ní tó fi ọlọ́wọ́n bá dálé lórí ni pé tó bá ṣe pé ọkọ ló kú fóbìnrin yóò gbélé jókòó fóṣù mẹ́rin àti ọjọ́ mẹ́wàá ti kàlẹ́ndà ìsìn islam hmm. yóò sì pọ̀ sọ́pọ̀ sọ́pọ̀ géètì láàrin oṣù mẹ́rin àti ọjọ́ mẹ́wàá yìí hmm. islam tún á sọ pé kò tọ́ sóbìnrin kan kọ́ pọ̀ sọ́pọ̀ géètì dárò ẹni tó ṣaláìsí tí ìbá ti sọkọ rẹ̀ tayọ ọjọ́ mẹ́ta eléyìí jẹ́ tóbìnrin hmm. nítorí ọlọ́run ọba dá àwọn obìnrin sínú kásọ̀sọ̀ kásọ̀gé àwọn mẹ́yìn náà ṣe òfin xẹ́lìyẹ́ ti wọ̀ fún òfin xẹ́sọ́ ọ̀nà ọ̀yọ̀rọ̀ mọ̀bí. ṣé ẹ fẹ́ fi ẹni tọ́lọ̀ ń dá sínú ọ̀sọ̀ kásọ̀sọ̀ kásọ̀gé tó sì jẹ́ pé tó bá fẹ́ rojọ́ ọ̀gbà tíjà ṣẹlẹ̀ láàrin rẹ̀ àtẹnìkan kò lè sọ̀rọ̀ kọ́rọ̀ rẹ̀ kọjá gara tẹ́ fẹ́ fi wé ọkùnrin ni. Hmm, hmm. so àwọn obìnrin nìyẹn ìyẹn ni pé bí ó ṣe pọ̀ sọ́pọ̀ géètì kò gbọ́dọ̀ jújọ́ mẹ́ta lọ ṣùgbọ́n pé islam wa ní téèyàn bá kú fún yín jókòó lé fúnjọ́ kan fúnjọ́ méjì fúnjọ́ mẹ́ta kọ́ ọ máa dárò níwọ̀ ọkùnrin kò sí lákọọ́lẹ̀ nù ẹ̀sìn islam yìí. Hmm. wàyí o wẹ́rì pé téèyàn bá kú fọ́pọ̀lọpọ̀ wọn á jókòó lé wọn làwọn gba kíkí hmm. fúnjọ́ mélòó gbogbo eléyìí ò sínú tẹ̀sìn islam tó sọ yìí pé àfikẹ́ jókòó yìí ìjọba ni kó ara afẹ́ báyàn dárò kẹ́dùn èèyàn rẹ̀ tó kú ó lè jẹ́ pọ́nà láti pàdé ó lè jẹ́ bí iṣẹ́ rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nítorí pé àwọn sọ̀hábà sọ pé ká péjọ sọ̀rọ̀ jọ sílé ẹni téèyàn kú fún gan àwọn kà kún ọ̀kan nínú àníyàhà mi máa arò àti ìkígbe arò pòkú hmm. eléyìí tún ṣe pé ó burú jáì ẹ̀ṣẹ̀ tí sì ń bẹ fún ọkọjà sísọ hmm. lànàbì sallallahu alaihi wasallam sọ pé obìnrin abánikígbe pòkú abánipòkú lòun àrò tí ó tú bá tó bá fi kú hmm. ọlọ́run ẹlẹ́dàá wa yóò gbé dìde níjọ́ ọ̀gbẹ́ni dàlùkìyàmà pẹ̀lú ẹ̀wù ìlẹ́pa hmm. tí ó sì jẹ́ pé kúrú náà kún ara rẹ̀ yóò wá máa jẹ́ni tó ṣe pé yóò jìyà nínú jahannam torí rẹ̀ a máa péjọ sílé ẹni téèyàn kú fún kò sí nínú nǹkan tí islam tó fi kọ́ wa ẹ lọ kí ẹni téèyàn kú fún ẹ lọ bá wọn kẹ́dùn ẹ bá wọn dárò ẹ sì túká ń bẹ láì fàsìkò ṣòfò láì gbàbẹ jókòó sọbẹ díbi iṣẹ́ táwọn náà fi wá máa wò pé sáwọn èèyàn lè wá kí wa ká sì má fún wa lóúnjẹ oúnjẹ àsìkò oúnjẹ àárọ̀ bá wọn ń bẹ ọba wọn lọ́dọ̀ ẹni téèyàn kú fún ọba wọn tọ̀sán náà bá wọn talẹ́ náà bá wọn sáwọn ọmọ wò wọ́n ran ni ẹ máa wò wọ́n àràn ni <laughs> ta ni kí wọ́n á jókòó tì yín hmm. wọ́n á tẹ̀sí pé ibi iṣẹ́ lẹ́yìn so ẹ̀yin gángan gángan ní islam ní ẹni tí ọ gbọ́ pé nǹkan ṣe yín kó gbóúnjẹ wá fún yín kẹ́ ẹ lè róúnjẹ hmm. kìí sẹ́yìn lẹ́gbàgbàdà kaná nítorí ẹni tó wá kí yín hmm. wọ́n ti sọ ọ̀pọ̀lọpọ̀ à ń jókòó ti ẹni téèyàn kú fún wọ́n sọ di àyè ibi táwọn ó ti máa rí tó ń jẹ táwọn ó ti máa rí tó ń jẹ múṣe tẹ̀bi òfin nípa wọn la ilaha illallah. jazakumullahu khairan bí a bá ṣe ń tún tẹ̀síwájú inshallah tí ìyọ̀ǹda bá ti wà tí àǹfààní bá ti ṣí sílẹ̀ á tún máa láǹfààní àti máa mú àwọn ìbéèrè náà wọnú ara wọn bí àlàǹfì bọ̀ bí okun ṣòkòtò àsìkò ti tọ́jú ẹ̀wọ̀n kò wọlé zero nine zero five one six four five four three eight zero nine zero fifty one sixty four. 5438. four thirty eight fáwọn tó ń bẹ lágbègbè yìí àti jákèjádò ilẹ̀ nàìjíríà nù láwọn orílẹ̀-èdè ilẹ̀ àgbáńlá ńlá ayé yòókù plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six nọ́mbà tó lu jábínú fáwọn ará òkè òkun lọ́hùn ẹ má gbàgbé ẹ lè máa darapọ̀ mọ́ wa ní ìkànnì ojú ìwò mi wọ facebook ẹ máa fi ọládùn níbi ìlú wa tẹ bá ti ń rí i kí ẹ máa ṣí àrẹ̀ kí ẹ máa láìkì ẹ̀ bákan náà kẹtù máa fọ́ọ̀lù rẹ̀ pẹ̀lú ẹ lọ́wọ́. asalaamualeykum wa rahmatulahi wa barakatuh. waaleykum salaam wa rahmatulahi wa barakatuh. orúkọ yín bí ẹ ti ń pè. ọmọ olóko la tó kẹlẹ rẹ gbọmọṣọ. kí ni ìbéèrè yín. ìbéèrè mi méjì sí mẹ́ta ni. Mhm. lórí ìran. bá a ti gbà pé tẹ̀yìn bá ti bọ́ sẹ́yìn òdi èèyàn ti lóore ọ̀fẹ́ àti kí dé ìran kù. bọ́ tẹ̀yìn máa wá gẹ́gẹ́ bí àpẹẹrẹ abizur lẹ́yìn òdi tán àwa ń bọ̀ àkókò òrùn wa bá wa láti kí áfírí ká tó wọnú ìlú wa ó ti kọjá ṣé àádẹ́wọ̀n yẹn kò ní ìgbéra ọkọ náà ẹlẹ́ẹ̀kejì tá a bá tò lẹ́yìn imọ́m téèyàn wá sí àṣìṣe bóyá lára pé èèyàn yára ju imọ́ọ̀mù lọ bóyá imọ́ọ̀mù ti lọ orí kanlẹ̀ èèyàn pẹ́ kó tó lọ àbí èèyàn síwájú èèyàn bọ́ àlọ́ àkùbárú tẹ́nìkan fi jọ ìrun èèyàn wá rògbà yà mọ́ọ̀mù sírí òkè èèyàn wá sírí òkè èèyàn wá rí pé imọ́ọ̀mù ti forí kanlẹ̀ bẹ́ẹ̀ láti ìbá wáyé bò láti ìdàtọ́sí rẹ̀ bákan náà tí ọ̀nà ló ṣàfihàn nǹkan téèyàn bá rí nínú mọ́sálásí tí ẹni tó ní nǹkan rí òbí rí gbà àmàlẹ́ kọ́ ọ́nàmù tó bá. aleykum salaam wa rahmatulahi wa barakatuh. alhamdulilayi ẹni tó bá wà lórí ìrìn àjò ẹ wà lẹ́yìn odi ẹ ti ṣe sọ̀látù bọ́ọ̀r ẹ tí ìwà tó dé lùnà nígbà tẹ́ ń padà bọ̀ àsìkò àṣírí tó ṣètò láǹfààní àti ṣe sọ̀látù yẹn náà ní kọ́sùrù kẹ́ẹ̀dín yẹra kárẹ̀ kù bẹ́ẹ̀ ni ẹ láǹfààní àti ṣe bẹ́ẹ̀ tonti pé ńgbà tó ṣe kó rìnrìn náà lẹ́wà nígbà tẹ́ fi dúró ṣe sọ̀látò lóhùrù yẹn àǹfààní wà fún yín láti tún pa lóhùrù àti àṣírí pọ̀ kẹ́ ẹ kúkú ti ṣe méjèèjì papọ̀ ní rákà méjì méjì hmm. ṣé eléyìí jẹba ibi tẹ́ ti bẹ̀rẹ̀ sí ní gé sọ̀láàtì kù ibẹ̀ náà lẹ́ẹ̀tẹ̀ tẹ́ ti ní láǹfààní rẹ̀ ma hmm. nígbà tẹ́ fẹ́ jáde ńlù ẹ ti wà lẹ́yìn òdì ìlú kó tó bẹ̀rẹ̀ sí ní láǹfààní àti gé òǹkà sọ láti rákà mẹ́rin mẹ́rin kù sí méjì méjì. nígbà tẹ́ ń bá ń sin darí ìbọn náà ó dìgbà tẹ́ bá tún tó darí débi tẹ́ ti bẹ̀rẹ̀ ń kó tó pin. Hmm. wọ́n ní tó bá pín yàn ń gba wájú má lè máàmù lọ́wọ́ látàrí àṣìṣe wípé bóyá ìmáàmù forí kalẹ̀ àwa náà forí kalẹ̀ pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n nìkan wá pẹ́ kó tó dé òun á ṣe Allahu Akbar nígbà tó ń náà lọ sí forí kalẹ̀ pọ́n lọ bá lè máàmù ní forí kalẹ̀ tọ́wọ́ àyàn á lérò pé ìmáàmù ló ṣe Allahu Akbar yẹn bá gbórí sókè hmm. bóòlù yẹn ó ṣe ṣàtúnṣe sọ láti rẹ̀ tó bá ti hàn sí yàn pé ìmáàmù ti gbòrí sókè èèyàn tètè tún padà sí ìforíkalẹ̀ yàn so èèyàn ní foríkalẹ̀ kankan lẹ́yìn ìgbà tí lè máàmù bá sálámà báyà ká tó sálámà àbí láyìn sí sálámà ẹ̀ ní ṣe kankan hmm. so ṣùgbọ́n téèyàn bá máa mà tí bá ń gba wájú má lè máàmù lọ sọ láti rẹ̀ bàjẹ́ o hmm. torí ẹ̀ lànà bí sallallahu alaihi wa sallam ó fi hàn pé ẹ̀ṣẹ̀ ńlá òun lélẹ́yìí oníṣẹ́rù ni ìwọ tó ń gbórí rẹ̀ sókè. So, ṣáájú kí lè máa mọ̀ tó gbórí rẹ̀ sókè pọ́lọ̀ ń lè yí orí rẹ̀ padà kó dorí kẹ́tẹ́kẹ́tẹ́ bí. la ilaha illallah. sọ eléyìí túmọ̀ sí pé àgbọ̀dọ̀ máa gba wájú má lè máa mú lọ́wọ́. Hmm. àdìsí anábì sallallahu alayhi wa sallam ó ní innama ju'ila al-imamu liyu'tamma bihi wọ́n fi lè máa mú sí iwájú torí kẹ́lẹ́ máa wà wòkọ́sì rẹ̀ ni fala takhtalifu alayhi ẹ̀ gbọ́dọ̀ yapa sí hmm. gbàtí lè máa bá tó ó dìgbà tó bá tó dákẹ́ káwọ́ tó lọ sí ròkú tiwa hmm. ìmáàmù náà sì ní dákẹ́ àfìgbà tó bá tó rí pọ́ùn ti ròkú tán hmm. sami allahu liman hamida ńgbà tá a bá tó gbọ́ tán báyìí làwa ó tẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbìyànjú àti gbórí wa sókè láti ròkú hmm. kèsì pé tí wọ́n ṣe sami al làwa ó ti máa gbórí sókè rárá eléyìí jẹba. wọ́n ní tí a bá rí nǹkan he nínú mọ́ṣáláṣí ọ̀nà wo fi lọ fẹ́ni tó ní tí ó fi wá gbà so a gbọ́dọ̀ lọ́ńtọ́ So, ṣùgbọ́n a lè kéde tí àwa rí tí èsè tiwa pé bọ́yá nìkan nínú jàmáà wa wá mọ́ṣáláṣí lónìí hmm. ìyàtọ̀ wà láàrin méjèèjì. bí kápẹ́ nìsinyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹnìkan nínú ẹni tó wá sí mọ́ṣáláṣí ó sọnù láàrin ibi tó ti lọ sàlùwàlá sínú mọ́ṣáláṣí kò gbọ́dọ̀ fi lọ. tó bá fi lọ tá a bá gbọ́ anábì sallallahu alaihi ní ká sọ fúnra hmm. ni hmm. a fẹ́ wá kéde ẹni tó ní kọ́ wá àwọn sọ pé ẹni tó bá sọ nǹkan kan nù kó kàn sí ìmáàmù ẹni tó bá sọ nǹkan kan nù kó kàn sí lágbájá hmm. ẹ má sọ yìí pé ẹni tó bá sọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ nù hmm. ẹ má sọ pé ẹni tó bá sọ owó nù torí pé ẹlòmínà lè ti sọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ nù hmm. látọjọ́ tó ti pẹ́ <laughs> òun náà wà á kéde pò ń lò ní ẹlòmínà lè sọ owó nù látọjọ́ tó ti pẹ́ yọ wá sọ pé tó ẹlòmí ò tiẹ̀ sọ nǹkan kan tí ó dán wò pé bóyá tẹ́tẹ́ òun lè jẹ tó ń bá ti sọ fún yín pé kíní kan sì lọ ṣe ẹ̀yin náà sì gbélé lọ́wọ́ ọlọ́run máa jẹ ẹ máa kó àwọn ẹlòmíín náà wọn ò mọ bá àti ṣe kéde ó lè sọ pé ah, àwọn ará citizen kan so ẹni tó bá ní kọ́ ah, tèmi ti wá fẹ́ jẹ́ tèmi ti fẹ́ jẹ́ president citizen náà ni <laughs> so wọn bá gbàgbó mọ́ ọ lọ́wọ́ nígbà tó bá yẹ ní tó wá lago lódodo òde kò ní rí nǹkan kan gbà hmm. àmẹ́ni tí nǹkan sọnù fún kò gbọ́dọ̀ fi lọ́nu mọ́ṣáláṣí. ẹ lọ́rùn hello ìyá ó ti já plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three eight. hello. Hello, waaleykum salaam wa rahmatulahi wa barakatuhu orúkọ yín àti ìtẹ̀tí ń pè yìí. New York. New York kí ni ìbéèrè yìí? ìbéèrè mi ni pé àkọ́kọ́ ọ̀rọ̀ nípa kékeré ṣe sẹ́dábọ̀ fún àwọn òkú ìtàn fáwọn èèyàn ṣé bẹ́ẹ̀ ṣe ṣe wọ́n ti ṣe tó kò sí pé nǹkan kan ní ìsìn ìfẹ́ wọn bóyá pé ó jẹ́ permanent ṣe ní àbí kí ni àbí Islam kọjú kí a máa ṣe ìtọ́rẹ̀ fún àwọn èèyàn nínú àwọn èèyàn. tó ẹ̀kejì ni pé ẹnu ẹnu pípọ̀ àwọn arúgbó ń bìtà ń pín àwọn èèyàn kéèyàn máa pọ̀ ẹnu kéèyàn tó lọ bí ohun ìtura àwẹ̀ ìgbà tí ìjọba bá dé ni kéèyàn tó ń pọ̀ ẹnu kí ni ẹ̀rí tó wà fún un kéèyàn tó fọ ẹnu àti kéèyàn tó jẹun lẹ́gbẹ̀ẹ́ lérò. kéèyàn máa yọ ẹnu kéèyàn máa yọ ẹnu pé kó lọ sí ohun àwẹ̀. kò dé ìbá dé ní kéèyàn tó fọnu àti ẹni tó wà fún. Àwọn ọ̀yà àkọ́kọ́ tí wọ́n kọ́ sọ ni pé lóṣù Ramadan tíyẹn bá ti gbàlérò pé mẹ́ẹ̀ẹ́dógún tó gbẹ̀yìn Ramadan ìyẹn ti ní lọ́kàn yìí pé òun ò fi máa ṣe sọ́dákọ̀ lórúkọ pé kọ́ lọ́ máa òkú so yóò máa kó àwọn èèyàn lẹ́nu jẹ yóò máa fún wọn lóúnjẹ wípé ìyàwó ní islam kọ sí i àkọ́kọ́ nù wípé ṣé ọ̀dà kéèyàn lè kéèyàn mú ọlọ́kùnkúndùn ìpè tòun ti pámánẹ́ǹtì bẹ́ẹ̀ gbogbo wọn ó sì máa ṣe lọ́nu aláwọ̀kọ́ nù ẹlẹ́ẹ̀kejì ó ní ah, nípa ah, ìrún ọ̀rọ̀. Ah, ẹnu ẹnu fífọ̀ náà rọmọdán. no tá a bá fẹ́ lọ ṣe ìran ọdún ìtúnu àwẹ̀ mhm. wọ́n ní ṣé ká má yọ ẹnu nígbà tá a bá ń lọ sí ẹ̀yìdì ni ọ̀tọ̀ ni àbí nígbà tá a bá darí ẹ̀yìdì dé láti wá yọ ẹnu wa. alhamdulilayi alákòókò ni pé tẹ bá fẹ́ ṣe sàrà fún bàbá yín àbí màmá yín tó ti ṣaláìsí kò bùkátà kẹ́ ẹ dágbà sí i ẹ má sọ pé nígbà tó bá di oṣù Ramadan àbí mẹ́ẹ̀ẹ́dógún ti gbẹ̀yìn nínú Ramadan ìgbà náà lẹ́ẹ̀ máa ṣe ìfún ẹni tó bá ṣe sùyàmù lóúnjẹ àti sínú ẹ wàá fi sọrí pé n fi ṣe sàrà àfọbì yín eléyìí kò burú tó bá yẹ kó gbogbo ìgbà lójoojúmọ́ náà lẹ́ ń ṣe sàrà òbí yín tó bá ti yọ sí yín lọ́wọ́ àbí ń tẹ́ fẹ́ fi ṣe sàrà àmọ́ tẹ́ bá wá dá pàtó pé àfìgbáyún àfìgbáyún yóò dà dáadáa lẹ̀ lábẹ́ òfin ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa. torí pé ẹ̀sìn islam kò yí pé kẹ́ ẹ dágbà sígbà tẹ́ ẹ máa ṣe sàrà àfọkù yín hmm. gbogbo ìgbà ló kún bùkátà kẹ́ ẹ ṣàdúrà fún hmm. gbogbo ìgbà ní sin bùkátà kẹ́ ẹ ṣe sàrà fún kó lè bá a ṣe láǹfààní. kẹ́ ẹ bó ti ṣe wá nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn ahadith Sa'ad ibn Ubadah radiyallahu anhu ó sọ sallallahu sallam ó ní àmì sàláìsì nígbà tí ǹjẹ́ tí mo bá ṣe sàrà fún ìyá mi ní ìsìn ṣé sàrà yẹn lọ bá anabi sallallahu alaihi wasallam ní bẹ́ẹ̀ ni ó ní tó bá jẹ́ bẹ́ẹ̀ wá anabi wọ́n fẹ́ kọ́ jẹ́rìí sí oko tí mo ní o àti gbogbo ń tọ́wọ́ àánú ẹ̀ mo fi ṣe sàrà fún ìyá mi. so eléyìí ọ̀lọ́ bá òkú yín lẹ́yìn ìgbà tó kù yín kú ẹ̀ bùkátà kẹ̀ dàgbà sí ẹ bùkátà kẹ dàgbà hmm. ẹ sì bùkátà kẹ sọ pé nǹkan báyìí pàtó sọkẹ́ tún pé àfi nǹkan báyìí pàtó láti ṣe sàrà òun náà dáadáa lẹ́yìn hmm. lábẹ́ òfin ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa. wọ́n ní tí a máa ń lọ sí eid ní ọdún ìtúnu ramadan ṣé ẹ̀rí ń bẹ fún pé ká má yọnu rárá nígbà tá a máa ń lọ sí eid pé ńgbà tá a bá tó dé ní ká yọnu kò sẹ́ẹ̀rì fún rárá hmm. nítorí pé islam ọgbà kẹ́nu mùsùlùmí ọmọ àrùn hmm. báwo lẹ́nu rò ṣe márùn tó wàá wà wa sọ̀rọ̀ àwọn èèyàn fajúro ọ wàá pè wọ́n so sopa nítorí ṣe fún ojú pò sópa wọn lọ hmm. mùsùlùmí òórùn burúkú kò nígbà kan máa jáde lẹ́nu níṣẹ́ lóòórùn burúkú ti ń jáde lẹ́nu ẹni tí ń ṣe sùyàm lọ́jọ́ ní téèyàn á máa fi gbalada hmm. nítorí pé ẹnu ọ̀sàdédé tẹ́ ẹnu ọ̀sàdédé kan àfi nítorí pé òun fi ń tẹ̀lé tọ́lọ̀ hmm. òní ọjọ́ ìtúnu ni kí ló wá fẹ́ fi ṣe ìkẹ́wọ́ pọ́ mú ọmọ fọ́nù nínú Ramadan gan islam ní kò tún máa fọnu kọ máa yọnu báwo á níjọ́ tunu hmm. ọ pé islam sọ pé tó bá dijọ́ tunu kọ jẹun kó tó lọ sí ìdí hmm. so báwo ló sì wá jẹ tẹ̀bínú kódà kó ti tẹ̀bínú lásán lọ fẹ́ jẹ ọ orí ẹnu rẹ tó ti hmm. ò ní yọnu fọnu kó tó di jẹ tẹbínú. mùsùlùmí obìnrin náà wẹ̀wù tó da ọ̀nà wa gbé jèlúbáàbù rẹ̀ yóò gbélé lórí ọkùnrin fi lọ́fíńdà tó da sára ńgbà tí ń lọ eid obìnrin ò ní ti fi lọ́fíńdà tiẹ̀ sára ńgbà tí ń lọ eid wọ́n bá délé fi sára lọ́dọ̀ ọkọ rẹ̀. Hmm. zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six ẹ jẹ́ kí a tún yẹ ìbéèrè eléyìí náà wò. Ah, mọ́mí ọ̀dà ẹ jẹ́ ká mú pèlè iná ẹ lọ́hùn. ẹ lọ́hùn. wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh orúkọ yín o àti bí ẹ ti ń pè. orúkọ mi ni kamaldeen abdulkareem. kí ni ìbéèrè yín. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé ọ̀kẹ́ nínú àwọn ọmọ ìyá ló fi mọ́tò lájẹ́ ìtàwọn èèyàn máa kú ní mọ́tò yẹn èèyàn kàfàrà ẹnikẹ́ni tó ní àbí òdiwọ̀n àwọn tó kú gbogbo ẹ̀ láti yan kàfàrà lórí wọn. ṣé àwọn kẹ kú lọ́sẹ̀kẹsẹ̀ àwọn kẹ lẹ́yìn ìjọ kejì ìjọ kẹta wọ́n tó kú ní ọsítù eléyìí ìbéèrè yàrá kọ̀ọ̀kan. ẹ̀ló. èkejì èkejì à ń gbọ́ yín. ṣé ẹlẹ́ẹ̀kejì. òun ni ṣé sẹ́rí àgbà fún wa láti jókòó nílé láti mọ gba tààzí àwọn èèyàn kan wá kí wa pé ọ̀pọ̀pọ̀ bí a bá bá aláyè ìjọ mélòó la lè fi jókòó gba tààzí àlọ́dà òwúrọ̀ ilé yìí ni àwọn béèrè ní ìdúrà àmì ọ̀yà kan ìbéèrè yẹn ẹlẹ́ẹ̀kejì àti dáhùn rẹ̀ kọjá lórí ètò yìí lónìí náà ni. alhamdulilayi tí ẹnìkan bá fi mọ́tò tí jàǹbá mọ́tò bá ṣẹlẹ̀ gbọ́wọ́ dráìvà tó wá dé pàwọn èèyàn tó kó sí inú mọ́tò wọn ṣaláìsì ẹni tó ṣaláìsí lẹ́sẹ̀kẹsẹ̀ ẹni tó ṣaláìsí jọ́ kejì jọ́ kẹta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Hmm. sọ wọn ní tí yóò bá ṣe kàfàrà ìtaràn pé ó ṣèèṣì ṣekú pààyàn eléyìí tó já sí pé yóò bọ́kùn ẹrú lọ́rùn ẹrú fẹ̀yàn kọ̀ọ̀kan kọ̀bá rẹ́rú tó lè bọ́kùn lọ́rùn rẹ̀ àjẹ́ pé yóò sọ sùyàmù oṣù méjì gbáko ní tẹ̀léńtẹ̀lé fẹ̀yàn kọ̀ọ̀kan hmm. wọ́n ní tẹ́ni tó àánú mọ́tò bá tó márùn ṣé tó bá ti ṣe sùyàmù oṣù méjì gbáko ní tẹ̀lé ń tẹ̀lé ó kárí èèyàn márààrún tó ṣaláìsí àbí ó gbọ́dọ̀ ṣe sùyàmù oṣù méjì méjì gbáko ní tẹ̀lé ń tẹ̀lé fẹ́yàn kọ̀ọ̀kan. bẹ́ẹ̀ ni òfin ọlọ́run bá dá lórí wípé at-tadakhulu fil ibadat wíwọnú ara wọn tíjọsìn máa wọnú ara wọn bí ẹni tí irú ọjọ́ òní jùmọ̀ à fẹ́ wẹ̀wẹ̀ jùmọ̀ ó sì tún jí sáyé lẹ́ni tí jánábà ń bẹ lára rẹ̀ látàrí pọ́báyàwó rẹ̀ lájọṣepọ̀ hmm. ó wá ti di ìwẹ̀ méjì tí ó fẹ́ wẹ̀ ọ̀kan jọ́ràn yàn ọ̀kan jẹ́ súnà irú eléyìí ìwẹ̀ ọ̀kan náà ni ó wẹ̀ hmm. ṣùgbọ́n pẹ̀lú àníyàn méjì pẹ̀lú àníyàn jánábà àti jùmọ̀à ọlọ́run ọba yóò sì gba ìwẹ̀ kan fún un lórí méjì hmm. bí ẹni tó wọ mọ́ṣáláṣí náà ní lásùbà wọ́n fẹ́ ṣe ràkàtà alfajr ó sì tún fẹ́ ṣe tahiyatul masjid wọn ò tí ì ṣe ìkọ́mà tó fi wọlé ó tó pé kó o ṣe rákà méjì péré pẹ̀lú àníyàn rakata alfajr àti tahiyatul masjid kọ́lọ́ wọn bó fi fọ́n ládàá méjì lórí nǹkan ẹ̀yọ̀ kan tó ṣe ǹjẹ́ bẹ́ẹ̀ náà wá ní níbi ìtaràn àá kìí ṣe bẹ́ẹ̀ ìtaràn kan fọrat wọn ìwọnú ara wọn iye nǹkan ẹni tó ní láti ṣe ìtaràn nípa rẹ̀ iná níye ìtaràn tó ṣe ẹni tí èèyàn márùn kú nínú mọ́tò rẹ̀ ìtanràn ni ó sì fẹ́yàn márùn ọ̀tọ̀ọ̀tọ̀ hmm. yóò sì sùyàmù oṣù méjì gbáko ńtẹ̀lé ńtẹ̀lé fẹ́yàn kọ̀ọ̀kan bá a bá sírò oṣù méjì lọ́nà èèyàn márùn odò oṣù mẹ́wàá hmm. àmọ́ tó ń kálukú ń bọ̀ bá ti dẹnu létí ń ṣe yóò rí kóṣù méjì gbáko tiẹ̀ pé nítẹ̀lé ńtẹ̀lé láì jẹ́ pé ìkùnà kan bá a bá parí tẹ̀yìn alákọ̀ọ́kọ́ o lè sinmi o wọ́n yóò sinmi jọ́ kan jọ́ méjì àbọ̀sẹ̀ kan àbọ̀sù kan ó tún kò mọ́tẹ́ nìkejì. Hmm. so bẹ́ẹ̀ ló ṣe ṣe wọn kì í wọnú ara wọn rárá. Hmm. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì àti dáhùn rẹ̀ ìsìláàmù kò fọjọ́ kan iye ọjọ́ kan lẹ́ pàtó tẹ́ fi lè jókòó tẹ́ fi máa pé ẹ̀ ń gba ìbánikẹ́dùn àwọn èèyàn tí wọ́n á ń kíyìn hmm. àti pé kò sínú súnà kẹ́ ẹ jókòó kalẹ̀ tẹ́tẹ́rẹ́ pé iye ìjọba yìí iná Hello. hello. Ah. hello. Ada. àwọn ọ̀gbọ́n yín o ẹ jẹ́ kí n mú ìbéèrè léyìí ìbéèrè yìí wá látọ̀dọ̀ mami abdulmubarak láti ìlú ọ̀yọ́ wọ́n ní ṣé èèyàn lè máa pa aláǹtakùn lára ògiri ilé àbí èèyàn ò lè máa pa lẹ́yìn tí àwọn ti gbọ́ pẹ̀tọ̀ èèyàn lè máa pa ọmọ alé tán. alhamdulilayi aláǹtakùn yàtọ̀ sí ọmọ alé. naam so tí aláǹtakùn tó bá wà léyìn tí ó máa ta òwú ká láì jẹ́ pé ẹ̀bẹ̀ ń sẹ́ tí ó mú kí léyìn kó máa dọ̀tí kó kún fún jàǹká wọ̀ hmm. kò sí tó burúkú ẹ̀gbọ́n dànù hmm. ẹ̀gbọ́n dànù kó kó lè ti kó má da ìdọ̀tí kó má da dọ̀tí sílẹ̀ nílé yín. Hmm. àmọ́ kì í ṣe pẹ̀lú ìgbàgbọ́ pé tó wù aláǹtakùn bá ti yín lọ́wọ́ tó yín lára tó yín lójú arzikì yín ní lọ arzikì yín lọ báwo tírélà wọn fi wá kó. ẹlẹ́yin <laughs> jẹ́ plus two three four ọ̀dà ẹ̀já mélòó yìí aleykum salaam wa rahmatulah ọkọ yìí ẹ ti ń pè yìí o. abdulhamid ni láti Congo Brazzaville. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé ẹ ǹjẹ́ a lè ṣe jábú nílé láwọn nìkan nígbà tó ti bá wọn. sọ sọ ti tán. ọ̀sùn àmọ́ bẹ̀rẹ̀ ìtẹ́lódọ́ òun kì í mọ̀ bí wọ́n á kó ti dé ìgbà nígbà tí ẹ lè tó rí nígbà òjò náà ẹ ṣe ìmọ̀ká ẹ ṣe fíjọ bẹ́ẹ̀ bí ilé facebook ẹ̀sìn náà. ní àwọn òwà mọ̀ yan bóyá ẹ lè máa tẹ́sì ìránṣẹ́ through message àbí nǹkan míì ayé ìrántí eléyìí báyìí. alhamdulilayi lábẹ́ òfin ọlọ́run tó jọba rọ tó sì rọ wá bí wọ́n sí hmm. tó jẹ́ pé tábà pé mọ́ṣáláṣí la wà láǹfààní láti ṣe jẹ́mẹ̀ ká pa sọ̀dọ̀tò magreba àti ìṣáìpọ̀ hmm. ṣé tó bá pélé la wà á lè pápọ̀ bẹ́ẹ̀ náà ètò ọdọgba àdùnnú pa ní papọ̀. ẹsẹ̀ magrib lásìkò rẹ̀ ẹ̀dọ́dẹ ìṣá ìtàsìkò rẹ̀ bá tó kẹ̀sì ọ̀nà. ẹ jẹ́ kí a tún mú ìbéèrè lé iná láti ọ̀dọ̀ abdulkareem suleiman nílùú èkó wọ́n ní ṣé ó tọ́ láti máa lo mọ́ṣáláṣí tá a ti ń ṣe àwọn sọ̀làwá tiwa fún ilé ìwé àti ilé kéwú ní abíòfin ẹ̀sìn islam. alhamdulilayi kò tọ́ nítorí pé mọ́ṣáláṣí ìsílẹ̀ ìtajà hmm. àti madrasa ilé kí ó tá a owó la fẹ́ pa hmm. so nítorí de eléyìí kọ̀tọ́ kó jẹ́ pé mọ́ṣáláṣí ni láti máa conduct school àbílẹ̀kẹ́ hmm. so ẹ jẹ́ ká wá bò mí bí pápá ìṣeré táwọn ọmọ ti ń gbá bọ́ọ̀lù àbí ká tiẹ̀ lọ ralẹ̀ ká kọ́ hmm. ká fi dá skul sílẹ̀ àbílẹ̀kẹ́ o. gbogbo tó bá ti jẹ mọ́ business káràkátà haram ni kó jẹ́ pé ní mọ́ṣáláṣí là ti ń ṣe zero nine zero five one six four five four three eight plus two three four zero eight three two nine three eight nine six ẹ má gbàgbé pẹ̀lú máa darapọ̀ wá ní ìkànnì ojú ìwò mi wọ Facebook ẹ máa fi ọlọ́dún níbi ìlú wáyé sì mọ́lẹ́wà kìtìkìtì bá a ṣe ń ṣe ẹ lọ́wọ́. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu ẹ dàpọ̀ bá a gbóhùn sókè jẹ́ ẹ̀sìn kárí gbóhùn kìtìkìtì ó kọ yín. orúkọ mi ni àmọ́ fúlàní láti ìjọba. láti. ìjẹ́bú òde. kí ni ìbéèrè yín o ìbéèrè mi ni pé tí ìlú bá ṣé ìgbà tó wà láti wọ́n sí orí fún àwọn ọmọ tó máa ń rìn káyé àwọn ní four months three days tí a lè fi wọ́n fẹ́ ṣe ìbéèrè kejì ni pé kí ni ìṣẹ̀lẹ̀ àgbẹ̀ máa aṣọ tí àwọ̀ mọ́ káyà tó àti kí wọ́n ti gbà pa wọn. kí ni ìbéèrè yìí kejì o. aṣọ tí àbáwọ̀ mọ́ mhm ká fún wọn gbà pààrọ̀ bí àwọn èèyàn máa ń sábà ìṣèjì. ṣé èèyàn lè fi wọn máa gbà pààrọ̀. bẹ́ẹ̀ni àdúrà ṣe. naam naam ó ti yé ìbéèrè wọn alákọ̀ọ́kọ́ ó ní pé wọ́n ní ṣé tí òkú mùsùlùmí bá kú ṣé ó lẹ́tọ̀ọ́ kí èèyàn lọ sí irúfẹ́ òkú bẹ́ẹ̀ sí orí tẹ bóyá àwọn èèyàn kan tí wọ́n máa ń jáde kúrò ní ibi tí wọ́n bá wà lọ ṣèdánilẹ́kọ̀ọ́ láwọn àyè míì fún bí oṣù mẹ́ta mẹ́rin nǹkan kan. àkọ́kọ́ gbogbo mùsùlùmí tó bá kú a gbọ́dọ̀ sin sí orí tẹmí àforítì àwọn mùsùlùmí. tó bá ti jẹ́ pé mùsùlùmí bá làwọn ẹni tí wọ́n dá orí tẹ́ sílẹ̀ tí wọ́n sì ń sìnkú síbẹ̀. kí ló fẹ́ pé káyìn náà máa ń sìnkú mùsùlùmí síbẹ̀. tó bá jẹ́ pé káfíìrì bá làwọn ẹni tó dá orí tẹ́ sílẹ̀ tí wọ́n sì ń sin àwọn òkú wọn síbẹ̀ kí ló fẹ́ sin mùsùlùmí sórí tẹ́ àwọn kèfèrí sí. sẹlẹ̀yìn jẹ́ bó ṣe jẹ́ ṣùgbọ́n ká sọ́ra fáṣejù àṣeréka hmm. pípẹ́ ẹni tí kì í ṣe kèfèrí ní kèfèrí. Hmm so ẹni tí kìí ṣe kèfèrí tẹ́ bá pè ń kèfèrí ẹrú rẹ̀ ó padà dàlù yín so nítorí anabi sallallahu alaihi wasallam sọ pé idha qala al-muslimu li akhihi al-muslimi ya kafir faqad ba'a bihi ahaduhuma tí mùsùlùmí bá sọ fún mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ pé wọ́n kèfèrí yìí ẹnìkan ni wọ́n forí rò mm. mùsùlùmí lè máa ṣàṣìṣe mùsùlùmí lè máa ṣe pálapàla so ẹ pàkíyèsí rẹ tún ṣe ni lẹsẹ hmm. pé kẹ wàá máa pẹ ní tí èsì kèfèrí ní kèfèrí hmm. lẹ́yìn jẹ bó ti ṣe jẹmbẹ wọn ní táwọn bá ń lo ẹ̀wù kan táwọn lè fi gbá pààrọ̀ bẹ́ẹ̀ ni ẹ lè fi ẹ̀wù gbá pààrọ̀ hmm. ẹ lè fi bàtà gbá pààrọ̀ so ẹ lè fi fìlà gbèlè ẹ lè fi gbá pààrọ̀ so ṣùgbọ́n ní tó bá jẹ́ pé rìbá máa wọ bẹ̀ gẹ́gẹ́ bí gold silver iyọ̀ eh, dẹ́bínù àti alikama. Nah àti ṣàáyìr àwọn nǹkan tí rìbá ń wọbẹ̀ yí báyìí bákan náà zabib inab kàmẹ́fẹ́ fàyè tí rìbá ń wọbẹ̀ àti ntọ́jọ́ bíi rice bíi ẹ̀wà bíi àgbàdo bíi ọkà bàbà ẹ gbọ́dọ̀ fi gbà pààrọ̀ ọrú rẹ̀ àyàfi kan jọ̀dọ̀ gbà hmm. ntẹ́ fẹ́ gbé wá yóò dọ́gba pẹ̀lú ntọ́ fẹ́ fún yín hmm. sọ àmọ́ tó bá ti pé nǹkan oríṣi ọ̀tọ̀ọ̀tọ̀ ni tí rìbá yìí sì wọ rìbá ò ní wọnú aṣọ tẹ̀ ń wọ̀ hmm. rìbá ò ní wọnú bàtà tẹ̀ ń lò wọn bá fi bàtà kó fi gba báfù <laughs> wọn bá fi gèlè rẹ kó fi gba bàtà níyàn sí wàhálà ń bẹ tó bá ti pé ọ. ẹ jẹ́ ká mọ ìpele iná ẹ lọ́wọ́. ẹ lọ́wọ́. wa aleykum salaam wa rahmatulah orúkọ yín àti ìbẹ̀tì ń pè yín. ó kọ yín. àkọ́bí ni yusuf wọ́n pè láti ìlú èkó. kí ni ìbéèrè yín ẹjọ sí nínú islam tí òkú bá kú ìyẹn aláboyún so wá kú pẹ̀lú ọmọ so báwo ni islam ojú ni islam fi bò báwo ni a ṣe gbà sí irú òkú bẹ́ẹ̀. alhamdulilayi tani tó kú tọ̀ntọ̀yún nínú tó bá yẹ pé mùsùlùmí ni tó yúnú náà sì ti kú hmm. a lọ sí sórí tí àwọn mùsùlùmí a sì fẹ́ gbé ọ̀tún rẹ̀ lélẹ̀ a kọjú rẹ̀ sáà kébìlà bó tilẹ̀ jẹ́ pé ńgbà tá a sin bẹ́ẹ̀ ọmọ rẹ̀ ti kọ̀yìn sálùkébìlà hmm. ṣùgbọ́n ìdájọ́ rẹ̀ ní ìdájọ́ tìyá rẹ̀ hmm. nítorí pé òfin ṣẹ̀ríà sọ pé àtàbí'ù tàbí'ù ntí bá ń tẹ̀lé nǹkan ìdájọ́ ntí ń tẹ̀lé ní ọgbà tó bá yẹ kúrò obìnrin tó kú yẹn kì í bá ṣe mùsùlùmí àmọ́ mùsùlùmí ló lóyún fún bí kọjá pé nàṣọ́ra ọ̀nà níyàwó àbí yahudiya so á sin obìnrin yẹn ṣé orí tẹ́ tí èsì tàwọn mùsùlùmí tí èsì ṣe tàwọn ẹlẹ́sìn nàṣọ́ra hmm. àárín méjèèjì hmm. ibẹ̀ láàsìn sí àwọn akọ̀yìn ìyá yẹn sálùkébìlà hmm. torí tá a bá ti kọ̀yìn ìyá sálùkébìlà ọmọ ti kọjú sí alùkébìlà torí ìdájọ́ ọmọ ní ìsìnkè ṣe tìyá rẹ̀ tó wà nù rẹ̀ ìdájọ́ bàbá rẹ̀ ni torí ẹ̀kẹ́ yìí náà dúró dáadáa lórí ìsìláàmù yìí tó bá wà lọ jẹ́ ọmọ tó wà nínú yẹn kò ì tí kù wọ́n máa ń sì ń jà fatafata pé kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ó fẹ́ jáde kò sí nǹkan tó burú lábẹ́ òfin ọlọ́run tá a bá ráwọn ẹni tí máa gbàbí tí wọ́n fi dá wa lójú pé ru ọmọ yẹn tá a bá gbìyànjú láti yọ ó ṣe é ṣe kọ́là ó yè á gbàǹgbà yẹn pé kí wọ́n lanú ìyá yẹn kí pọ̀ ọmọ jáde hmm. tó bá jẹ́ pé ọmọ bá ti kú sínú ìyá a gbọ́dọ̀ lanú ìyá o hmm. a sì gbọ́dọ̀ gbìyànjú àti gbé ọmọ yẹn jáde nínú ẹ̀ nítorí pé tá a bá ṣe bẹ́ẹ̀ Afi fi mùsùlùmí ṣẹ̀sí nìyẹn ẹni àpọ́nlé sí ni mùsùlùmí ẹ̀mí ọ̀bá wà lára rẹ̀ kọ̀ bá ti kú kọ̀tọ́ bí tí wùlẹ̀ ó kéré máa pẹ́ ni àpọ́nlé ká fi ṣẹ̀sí. ẹ̀yin wá sọ pé nínú àṣà àtìṣe ti yín ní yorùbá lẹ́vù òun náà ní pé tí aláboyún bá kú tó ń tọ́mọ nínú wọ́n la ọmọ yẹn wọ́n gbé jáde sí lọ́tọ̀ ni so nítorí kọ́ má bàa dàkúfà. Hmm àwọn aṣọ pé ń jò ní yorùbá gan sin ọmọ òpó ńlò wọ́n yé sin wọn nínú àṣà yorùbá wọ́n yé sin ọmọ òpó ńlò àwọn ò gbé ọmọ wọn lọ sọnù ni nítorí tí wọ́n bá sin sítòsí àwọn gbàgbọ́ pé yóò di àkúfà náà nítorí ikú ọ̀fọ̀ ńlẹ́lẹ́yìn bó làwọn ṣe wá fẹ́ sin sítòsí tí wọ́n máa pe gbogbo ara ilé pa lọ́kọ̀ọ̀kan <laughs> so yóò bá tẹ́lẹ̀ náà àṣà tí wọ́n ń pè láṣà náà ní fọpọlọ hun Hmm. tá a fagbárí tá a fi gbé kalẹ̀ tí ẹni tó dé lẹ́yìn bá ara wájú lórí ẹ̀ tó náà ń ṣe bó ti ṣe ṣe hmm. sọ àtàwọn á pé tá a ti bá àwọn bàbá wa lórí ẹ̀ hmm. níta ń pè lásán so ẹ̀sìn kúnmọ́ ọlọ́run ló ní kẹ́ ẹ ṣe báyìí ànábì ló ní kẹ́ ẹ ṣe báyìí ó ju agbára gbogbo àṣà lọ àṣà kìnnì kí ni a ti fẹ́ sàṣà lẹ́gbẹ̀ẹ́ sí eléyìí jẹ́ bó ṣe jẹ́ ẹ̀sìn obìnrin tó kú yẹn tọ́mọ bá ti kú máa nú tòǹtọ́mọ nínú rẹ̀ ẹnìkan ò ní kú kọjọ́ kú rèé ó tó tó ẹnìkan kì í gbọ́jọ́ ọlọ́jọ́ lọ hmm. so nítorí pé yorùbá ló máa ń sọ pé èèyàn kú lọ́jọ́ àìpé hmm. ọjọ́ òwò alọ́jọ́ rẹ̀ ó pè táyì mà hmm. so gbogbo eléyìí àwọn àṣà lásán tí ò ní túmọ̀ ni ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé ẹni tí ń ṣàṣà tó bá ní kọ́ mẹ́rin wá yóò túlẹ̀ ni kò ní rìn kankan mú bọ̀ ọjọ́ ìbò ṣèjọ. naam lábẹ́ ìbéèrè ń ṣe tí ó jẹ́ pé obìnrin aláboyún tó lóyún sí tó jẹ́ pé yàrá tó jẹ́ pé iṣẹ́ abẹ ni wọ́n fi gba ìbí fún obìnrin nípasẹ̀ oyún inú ẹ̀ tó wá jẹ́ pé nígbà tán gbọ́mọ jáde ààyè lọ wà ṣùgbọ́n kò padà wá pẹ́ jùlọ títí ọmọ náà fi padà wá jáláìsì ṣé wọ́n sin papọ̀ mọ́ ìyá rẹ̀. rárá o ó ti dọ̀tọ̀tọ̀ òun ti wà lọ́tọ̀ ìyá náà ti wà lọ́tọ̀ tó ń torí de eléyìí báyìí wọ́n sin ìyá lọ́tọ̀ wọ́n sin ọmọ náà lọ́tọ̀ ṣùgbọ́n tó ń ti bọ́ máa ń ti ṣe wà ń polówó àwẹ̀ a hmm. faṣọ gbẹ̀yìn sóun náà lára a fi wé hmm. lẹ́yìn rẹ̀ a sì sọ̀látùl jánásà sí lára hmm. kó tó di pa lọ gbèsè naam ẹ jẹ́ kí n túmọ̀ ìbéèrè eléyìí náà wá. sọ islam da púpọ̀ yàtọ̀ sáwọn ọ̀nà míì táwọn èèyàn ń tẹ̀lé wọ́n kàn lọ sọnù ni ẹlẹ́dẹ̀ ọba àjẹ ajẹ́ ọba àjẹ subhanallah. Ah. Hmm. ìbéèrè mi tí mo fẹ́ mu wá o ní ọwọ́ láti ọ̀dọ̀ abdulmoyis láti ìlú èkó ọ̀ṣọ́wọ́ àwọn ará èkó wọ́n ní tí wọ́n bá gbé ọmọ ọwọ́ ọmọ ìkókó tí wọ́n gbé lọ sọ́dọ̀ obìnrin kan pé kó bá wọn fún un lọ́yàn mọ́ látàrí pé ìyá ọmọ náà ó ti kú ṣé ọmọ ìkókó náà lè fẹ́ ọmọ ìyá tó fún lọ́yàn mọ́ lẹ́yìn tó bá dàgbà tán. kò lè fẹ́ nítorí pé òfin ṣẹlẹ sọ pé yàrùmù mi lọrọdọ àti má yàrùmù bí nẹsẹ pé ìfúnni ní ọyàn àwọn èèyàn máa ń dèwọ̀ fúnra wọn gẹ́gẹ́ bí ìbí tí ṣe máa ń sọ àwọn èèyàn dèwọ̀ fúnra wọn. sọ̀rọ̀ bí èèyàn ò sì lè fẹ́ ọmọ ìyá rẹ̀ hmm. kò ní fẹ́ ọmọ tí màmá rẹ bí bẹ́ẹ̀ náà ló ní ọmọ tí ìyá tó rí ọ hmm. tó bí nítorí pé ọyàn tó ti fún yẹn ti sọ di ọmọkàmínà rọbọ à ó ti sọ di ìyá tó rí ọ. Hmm. hello. hello. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh orúkọ yín àti ìwé tí ń pè abdulaziz ni láti olójo kí ni ìbéèrè wa ni wípé pẹ̀lú àdìsí tí àwọn ṣéèkì wa wọ́n tàpọ̀ wá ń jẹ́ ní sọ́ọ̀lù pé ẹ̀ma mi ọ̀rọ̀ ń pa mọ́sálásí pé bóyá àti mọ́sálásí lọ́sọ̀ọ́ pé bóyá àdìsí wa. naam naam naam naam. so táwọn kan wá ń gọ sí ọ́ndà àdìsí yẹn mhm. látàrí pé bíbíà ní pé wọ́n sọ pé bíbíà ni ó jẹ́ pé ẹni tó ń ṣe bíbíà ìfọ pé bíbíà ló ń ṣe bẹ ó fi ń tọ́ka sí ń ṣe nígbà tẹ́ẹ̀ ti lè pè yẹn ní bíbíà báwo lẹ nìkan ti lè ṣe táwọn gbé dání táwọn ti táwọn ti sọ pẹ́sìn ní ní bíbíà so mo wá fẹ́ béèrè pé sọ irú àdìsí yẹn bákan náà nínú oṣù ọmọdán. hello hello hello ọ̀rọ̀ yín àkọ́kọ́ kí ni wọ́n fi ń gọ sábẹ́ àdìsí tí ẹni sọ yìí pé wọ́n mú wa kí ni wọ́n fi ń gọ sábẹ́ rẹ̀. ẹ ṣeun wọ́n ń gọ sábẹ́ àdìsí yẹn pé bíbíà ni láti máa ṣe mọ́sálásí lọ́sọ̀ọ́ ìgbẹ́ ṣùgbọ́n wọn pè yẹn ń dídí àwọn sì ń sọ pé táwọn ń ṣe dídí àní. ọ̀rọ̀ ẹ bèrè bèrè yín kejì. ìbéèrè mi kejì náà ni pé nínú oṣù Ramadan mhm. ní pẹ̀lú pé à ń ṣe tẹ́sírì ní oṣù Ramadan mhm. pé ẹjọ́ ṣé dídí àní eléyìí náà torí ẹnìyẹn ń gbọ́ tọ́ndà méjèèjì. tọ ọ̀rọ̀ ìbéèrè yín ṣẹ̀ṣẹ̀ wà lójú náà wọ́n ní tẹ́sílù lásìkò ramadan ipe tá a bá sọ pé bí ànábì ọ̀sọ́ yóò máa kú mọ́ṣáláṣí náà. àkọ́kọ́ ni pé ànábì sallallahu alaihi wa sallam ó sọ pé àpamílàṣẹ kí n máa kún mọ́ṣáláṣí. àpamílàṣẹ kí n máa kún mọ́ṣáláṣí a sì ṣàlàyé pé tí wọ́n máa kún mọ́ṣáláṣí tí wọ́n á kún ní kúnkún eléyìí tó ń túmọ̀ sí pé à ń fẹ́ ń ṣe fòkè ẹ̀ ń sì fi ṣe fáàrí pé bó mọ́ṣáláṣí ti ń ti ṣe rí lẹ́gbẹ̀ẹ́ tiwa a sọ pé kò burú. so ẹnìkan wá sọ pé ẹ ṣe bíbí tí a náà lè léyìn ọ̀dà nǹkan kan mà ọ̀dà nǹkan kan rò pé kí wọ́n kan ìyanu kọ́ sọ̀rọ̀ náà ni wọ́n ń pè ọmọ ń pẹ́ ẹ̀sìn. ṣé wàá lè fi wé pé yẹn ṣe Tìjàníyà alẹ́bí wí pé yẹn ṣe kàdíríyà alẹ́bí wí pé yẹn kàn ṣe láìláìláìláìláìláìláì ń bọ̀ lànà bìtì ní kò máa ṣe báyìí. so o lè fi wégbé kọ ọ lọ ma pòkú so o lè fi wégbé kọ ọ máa lọ wá orí òkú káàkiri sírùkù so gbogbo eléyàn jọra àwọn tó bá jóun là á fi wé òun mm. lẹ́yìn náà ta ló ní kẹ́yìn náà máa ṣe tẹ̀fsíìrì ní Ramadan nìkan mm. ẹ̀ ń jòun ẹ̀ báyà sọ̀rọ̀ lọ ń jòun ẹ̀ kí alukurani fún yà. sọ yìí náà túnra yín ṣe nítorí gbogbo àwùjọ kan kú kalẹ̀ àní hmm. báyà sọ̀rọ̀ lọ hmm. oníkálukú wọn máa wóde sàràkà hmm. nígbà tí bá délé pẹ́pẹ́pẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ lẹ lọ njó gan ni gan ni pàkíyèsí àwọn èèyàn pé ntọ́lọ̀ ń ni tánàbí sọ ni. lẹ́yìn ti ṣe jẹ́. ẹ jẹ́ a mú ìpele yìí ẹ aleykum salaam wa rahmatulah ọkọ yín àti ibi ẹ ti ń pè yìí. ẹ̀fọ́ kí n lò fún sọ̀rọ̀ lásìkò. kí ni ìbéèrè yín pápápá o. tẹ̀lé wípé èèyàn fura mọ̀ wípé owó tí bàbá ẹ̀yẹn ná ó lọ́wọ́ kan ṣàìtàn ní. Mm-hmm. látara àwọn ọ̀rọ̀ kan àgbégbé táwọn èèyàn sọ wípé kò lè fi láàrin ìgbà kan sígbà kan báyẹn ṣá. tó o ní owó báyẹn wáyé yìí pé èèyàn sílẹ̀ láti máa bó lọ́wọ́ ẹ̀rọ ẹni náà bá dé sí àyíká lóògùn owó ṣe àbẹ́bí ẹ̀ bá lẹ́ẹ̀kan àbúrò yẹn sì kí tó ti bàlágà báwo làwọn ẹ̀fẹ́ ṣe àbẹ́lẹ̀ àwọn ìyàwó tó fẹ́ kalẹ̀. ṣé bàbá yẹn ti kú àbọ̀sọ wà lára. hello hello ṣé bàbá náà ti wà ṣé ẹni tẹ́ ń sọ nípa àwọn ṣé wọ́n ń bẹ láyé àbí wọ́n ti kú wọ́n sì wà láyé. alhamdulilayi àkọ́kọ́ ni pé tọ́ba ti yé yín tó sì dá yín lójú kìí ṣe wọn ni wọn pe torí àwùjọ yorùbá gbogbo ẹni tó bá ti lówó oògùn owó náà ló ṣe tí wọn náà bá lówó nìsín wọn ni oògùn owó ni wọn náà ṣe <laughs> gbogbo ẹni tí ń bú ẹlòmíì náà ò tí ì lówó ni tó bá lówó tán gbogbo ara yóò pò náà ló lóògùn owó tọrọ lọ́nkọ́ ni máa fún yorùbá lówó lọ́dọ̀ tiwọn <laughs> oògùn owó fòyí náà ni wọ́n lè po onígbẹ́ wọ́n ṣe wọ́n lè pe ẹlòmíì kòbókò ni yóò oríṣiríṣi. torí de eléyìí báyìí tí ẹ bá rí dájú tó yé yín dọ́dọ̀ ọlọ́run pé yes hmm. owó owó burúkú ni eléyìí ná hmm. so ẹ má gbà lọ́dọ̀ rẹ̀ mọ́ torí pé ẹ bá gbà lọ́dọ̀ rẹ̀ ẹ̀yin ti ràn lọ lórí ìbàjẹ́ nù hmm, àmọ́ kò yé yín kò hàn sí yín ẹ má gbà lẹ́yìn náà pò gbowó lọ́dọ̀ bàbá rẹ̀ ò gbowó oúnjẹ ebi náà pọ̀ kú <laughs> ìwọ ní ìsìn o ti wà ń pò pé oríran rí owó fò ní bàbá rẹ̀ ná ìwọ ọlọ́run sì ti ní kí wọ́n bàlágà wọn náà ti tójú bọ́ hmm. má gbà á mọ́ àwọn àbúrò rẹ róńdó róńdó táwọn ò lè dákan sí hmm. wọn má gbà títí táwọn náà fi di pé ọlọ́run ọbọ̀ yọ àwọn náà ló kó pé ẹ fún wa ẹ fún wa. naam ilé ìjọba oṣù jẹ. naam jazakumullahu khairan sheikh ibi náà ni a ti máa ṣẹnu ró kọ́lọ́nkọ́ba ṣe àlékún dáadáa sí fún yín kọ́lọ́nkọ́ba fún yín ní ẹ̀mí gígùn àti ilẹ̀ àáfíà pẹ̀lú àrísìkì tó gbòòrò kọ́lọ́n sì jẹ́ ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò kọ́lọ́n kọ́ bá fi san lẹ́sùn lórí láyé ń bí àti lọ́jọ́ àgbéǹjẹ̀lẹ̀ àyàmà ọpẹ́ pàtàkì lọ́wọ́ Sheikh Dr. Sharafdin Gbadebo Rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ẹ̀ṣánú ajẹ́lógbọ̀nsọ̀ tí wọ́n ti ń fèsì sí àwọn ìbéèrè wa lọ́lọ́kan òjọ̀kan láti ìgbà yìí wá ọpẹ́ pàtàkì lọ́wọ́ àbúrò àmìnira láti òkè àdó akíntola tí wọ́n dìjọ kọ́ orin ìwà jazakumullahu khairan ọ̀làdùnní belò ń lorúkọ ti tèmi o ọjọ́ mẹ́jọ ìní láti máa pàdé padà ǹjẹ́ títí ọjọ́ mẹ́jọ náà ni mò ń dẹ́gbẹ́ fún wa pẹ̀lú kíkíọ́lá kíkíọ́lá tó sàlùbáríkà jùlọ wípé sálámù alaykum wa rahmatulahi wa barakatuhu. Current FM. What, what, what, 101. 101. Point one. Two is